فإذا رفع استوى حتى يعود كل الأطلال مكانه وإذا سجد وضع يديه غير كرش ولا قابضهما واستقبل بأطراف أصابع رجليه القبلة وإذا جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى وإذا جلس في الركعة الأخيرة قدم رجله اليسرى ونصب الأخرى وقعد على مقعدته أخرجه البخاري وعن علي بن أبي طالب رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان إذا قام في الصلاة قال وجهت وجهي للذي فطر السماوات والأرض إلى قوله من المسلمين اللهم أنت الملك لا إله إلا أنت أنت ربي وأنا عبدك إلى آخره رواه مسلم وفي رواية له إن ذلك في صلاة الليل nínú àdéhùn ti àtàtàjù eléyìí ti ṣe àdéhùn àlùmọ̀sí ìfọ̀rẹ́ ẹ̀dá ẹni tó ṣàtúnṣe nínú ọ̀rọ̀ rẹ̀ ìdáná ìṣọ̀lọ́lá ìṣẹ̀lẹ̀ tí wọ́n kọ nípa báwo ló ti ṣe ẹgbẹ́ tá a máa kírun. wọ́n ti àlàyé fún wa nípa àwọn tó orígun nínú ọ̀rọ̀. wọ́n ti ṣe àlàyé fún wa yékéyéké. eléyìí tó mú wa mọ àwọn nǹkan tó jẹ́ kò sí má se nínú rẹ̀ àwọn nǹkan tó ṣe pípẹ́ yẹn bá pa wọ́n ti tí ò sí wọn nínú rẹ̀ eré yẹn ò fi ìrìn tí kò lálàáfíà lẹ́yìn rẹ̀ wọ́n mú àdéhìí àbí ìrùmẹ́jì sàárẹ̀dì ọ̀dọ̀ yẹn lọ àwọn àìsàn wá fún wa. àbúrò ìrùmẹ́jì yìí ọgbàdúmọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ tí wọ́n máa pè máa. síkì bàbá fúnmẹ́yì bàbá fúnmẹ́yì dé báyìí àwọn orúkọ rẹ̀ orúkọ tó fi gbajúmọ̀ náà ní bàbá alágbádá bàbá rẹ̀ jẹ́ abdulrahman ọmọ sáà ọ̀fọ́rẹ́ ọ̀fọ́rẹ́jẹ́ wọ́n pè ní àtúráì di wọ́n ti ti sá bàbá ńlá àwọn ọ̀fọ́rẹ́jẹ́ eléyìí ti fi sáà bàbá yìí jẹ́ ọ̀kan nínú àwọn ará ní ìparí wìláyà Muawiya ibn Abi Sufyan ọ̀bí ọ̀bọ̀ ọ̀hìnmọ́. ọgbà àdéhùn wa fún wa àdéhùn rẹ̀ sì mẹ́rin àdéhùn ilé ìtúgbà tí mà nípa ṣíṣe àlàyé báwo ni àlẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam báwo ni wọ́n ti fi máa kírun. ó ní ra'aytu Rasulullah sallallahu alaihi wasallam. إذا كبر جعل يديه أمام منكبيه مولانا النبي صلى الله عليه وسلم فيني يقول سمعت الله أكبر التي في تكبيرة الإحرام من الله أكبر ثلاث فوق الله أكبر في برار ليس ما صار gbogbo nǹkan ṣe é ṣe é bọ̀ àwọn rí i pé wọ́n máa gbé méjèèjì wọ́n máa gbé sókè lọ́gbà pẹ̀lú ìdìkà méjèèjì. eléyìí túmọ̀ sí wípé àpẹ ìgbégi ẹni jẹ́ ń kírun ní ìgbàdúrà tí àwọn ọ̀pọ̀ ti bẹ̀rẹ̀ kó ọwọ́ rẹ̀ méjèèjì sókè. tó ṣeéṣe láàrin akọ́kàn nínú akẹ́rù tí wọ́n gbé ọwọ́ sókè pẹ̀lú wíwí Allahu Akbar ó sì ṣeéṣe láàrin ẹni tí ó ti kọ́kọ́ gbọ́wọ́ sókè kó tó sọ Allahu Akbar pọ́nyá a sì lè rẹ́ni tó ti kọ́kọ́ wí Allahu Akbar tuntun wa di pé ó gbé ìlọ́wọ́ sókè. ó wá nínú àwọn àdéhùn tí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ti àlàyé fún wa irú bánà sọ̀rọ̀ bá àdìsọ́lá sẹ́mẹ̀ǹsì. àdéhùn fi hàn nígbà wọn máa ń sókè pẹ̀lú wíwó lọ́rùn àwọn ọ̀pọ̀ àdéhùn tuntun fi hàn ibi wọn ti máa ń gbọ́wọ́ sókè kí wọ́n tó sọ Allahu Akbar ṣùgbọ́n àárẹ̀ àdéhùn tó sọ yìí pé wọ́n ti kọ́kọ́ sọ Allahu Akbar náà kó tó di fún agbọ́wọ́ sókè. pẹ̀lẹ́ ìfihàn wa pé súwà méjì nínú mẹ́ta ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ súwà ẹlẹ́kẹta ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀. Allahu Akbar pẹ̀lú wọn abọ́wọ́ sókè pẹ̀lú ẹ̀. Allahu Akbar wọn tó kọ́kọ́ gbọ́ sókè wọn tó ṣe Allahu Akbar. Allahu Akbar. Kàtí gbọ́ sókè wọn tó ṣe Allahu Akbar. Àbíkó ti jẹ́ ike bí wọ́n ti jẹ́ sọ Allahu Akbar náà ti ń gbọ́ sókè náà wọ́n sọ Allahu Akbar bí wọ́n ti ń gbọ́ sókè wọ́n sọ Allahu Akbar. inú kúrò àtọ́lá tuntun yẹn ṣé tí alágbọ́wọ́ sókè pẹ̀lú wíwí Allahu Akbar ṣé kí wíwọ́wọ́ sókè ọ parí pẹ̀lú píparí wíwí gbọ́dọ̀ Allahu Akbar rẹ̀ àbí ó lè fẹ́ síra wọn. الله أكبر الله أكبر أتحول كتو واري الله أكبر أذكي ولي الله أكبر قد عليك أنه بالدول بالدول gbogbo ẹ̀rọ wa lọ sí kò sí ìta àtẹ̀lẹ̀ sí kò ṣùgbọ́n ìta ikú kò wá lọ sí ọ̀rọ̀ kékeré wọn káàtì kọ́kọ́ sọ Allahu Akbar kó tó nípa gbọ́wọ́ sókè níbẹ̀rẹ̀. Ìgbẹ́wọ́ sókè pẹ̀lú Allahu Akbar ọjọ́ bẹ́ẹ̀ nígbà ọ̀há wọ́n ní ẹsẹ̀ ni wọ́n gbọ́wọ́ sókè lẹ́sẹ̀rẹ̀ bí tẹ́kbí. Nítorí Allahu Akbar sàmì ẹ̀ láti gbọ́wọ́ sókè. Wọ́n wá yẹ kí ọwọ́ tá gbé sókè kó ṣe dọ́gba pẹ̀lú dídákẹ́ ọ̀wọ́ àgbọ́ níbi gbọ́wọ́ rẹ̀. ṣùgbọ́n wọn náà lè kíkẹ́ ẹni gbọ́wọ́ rẹ̀ ẹ̀tún parí ọ̀wọ́ àgbọ́ ẹ̀sìn lè gbé lẹ̀ pẹ̀lú wí ọ̀wọ́ àgbọ́ dá ẹ̀sìn lè ti wí ọ̀wọ́ àgbọ́ dá kọ́wọ́ tẹ̀tẹ̀ wá wá sílẹ̀ lẹ́yìn àtẹ̀lá tó ní ká kọ́wọ́ pẹ́ sí wí ọ̀wọ́ àgbọ́ dá gbogbo ìgbà tí sàábì sọ yìí pé àlejò sọlá àdúsọlá àwọn ẹni wọn nígbà tí wọn ń kírun wọn bá ti sọ pé ọmọ ọgbọ wọn máa ń bí ọmọ méjèèjì sókè eléyìí ohun tí apáta nínú ọkọ á wọn sọ èdè wọn sọ èdè lẹ́yìn máa ti gbé ọtí ẹfrọọmì tókùn òwò tókùn tẹgbé ọtí ẹfrọọmì wájú. Ibi gbọ́ sókè nígbà tí wọn máa ń ṣe ọlọ ọgbọrọ ti bẹ̀rẹ̀ ìdájọ́ sí ẹ náà kọ ọlọ́run àyà ṣùgbọ́n ọkọ ọhún lẹ́yìn ọgbà àwọn sọ yìí pé kì í ṣe ọ̀ràn ẹ̀sùn náà ìjọ sókè pẹ̀lú ọlọ ọgbọrọ ti bẹ̀rẹ̀ wọn ní súnà ìjọ sọ̀rọ̀. ìdí ni wípé àlẹ́ sọ̀rọ̀ bá àdìsọ́nà sọ na wa ní gbólọ̀ wọ́n ti ní sẹ́yìn torí ẹ̀ láti mọ̀ ike kì í sọ̀rọ̀ ẹ̀. kọ́dà tí a lè wá ẹ̀kọ́ wa lọ́dọ̀ ẹ̀rọ mẹ́rin wọ́n ti kì í ṣe pé orí rẹ̀ ní mọ́tàbù màlìkí wà. wọ́n ní ká gbé ọwọ́ sókè gan ní ìgbà tá a bá bẹ̀rẹ̀ ẹ̀rù yẹn pàkúrò pàkúrò ìrà rẹ̀. ọ̀pọ̀ àfihàn kékeré lọ́kúrò sínú á gbé ọwọ́ wa sókè wọ́n fi dọ́gba pẹ̀lú ìdíkà méjèèjì ilé ìtúnà nínú láyà kan á gbé sókè ebi tí wọ́n fi dọ́gba pẹ̀lú ìtiwa méjèèjì nínú láyà kẹta á gbé sókè lọ́nà tí àtẹ́lẹwọ́ ebi tí déédéé ní àtún àtàlẹ́ rẹ̀ pẹ̀lú tí àwọn orí ọmọ àkàlókè.

náà fi ṣe dọ́gba pẹ̀lú sí wàhálà ìmáàmù Ṣafi'i ọ̀hìnmọ̀hùnmọ́ ìmáàmù Ṣafi'i àwọn tẹ̀sẹ̀ lẹ́yìn lẹ́yìn tí lọ́sùn tó wá gbọ́ sókè lọ́nà tó ṣe pé ìsàlẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ làwáwò náà lè kó ṣe déédéé pẹ̀lú èjìká rẹ̀ tí àwọn àta ọwọ́ rẹ̀ fún àtọ́bá náà wọn ọwọ́ ṣe déédéé pẹ̀lú èjì rẹ̀. lẹ́yìn tí mo ti rí pé ìdáríkà nínú tí wọn màlìkì yẹn nípa wípé kéèyàn ó gbé ọwọ́ sókè راغبا أو راهبا والانتباه في بين الروايات سكي راغبا أضرب سكي راهبا راغبا وعدن دون رواره ترجع كالروار القبلة راغبا wàá gbé sókè lẹ́ni tó dojú àtẹ́lẹwọ́ rẹ̀ kọlẹ̀ àwọn ìgbà kéré àwọn ìdí wọn ti rí lé tó ilé ìjẹra eléyìí jẹ́ ti gbígbọ́wọ́ sókè nígbà tábà bẹ̀rẹ̀ àwọn kọ̀kọ̀ hàn kò sì yá pẹ́nu nípa gbígbọ́wọ́ sókè ìlà ìlà ìṣẹ́ ẹ̀yàfi ìyapa èyí tó ṣe wípé ọlẹ tó wà nípa pípé mọ̀kúrò ni àbí èsì mọ̀kúrò. رواية بيت مولانا أبو حنيفة رحمه الله في كتاب سكي نبيل أنه مكروه سجما رواية ليس المذهب عليها يسوى نواجه في فتوى من مذهب الحنفي يسوى نواجه في فتوى من مذهب المالكي فذا كتور من أقول قال يا إيش مكروه كان بوصفه ẹyẹ rẹ̀ ló ní gbọ́dọ̀ àwọn ìbàdàn pé wọ́n ní láti lè ṣèwádìí dáadáa lédè gbogbo tí wàá lọ́kọ̀ tí kọ́ bá fẹ́ wọ́n ní láti lè ṣèwádìí dáadáa ló fi rí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ. kò sí ìyapa láàrin àwọn olùmọ̀ nípa pé àgbọ̀ sókè níbẹ̀ rẹ̀ náà ló ti gbọ́ àti máa gbé sókè yẹn. lọ́pọ̀lọpọ̀ bàmí wọ́n kàn máa gbé sókè ní gbé sókè pé ẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń gbọ́ sọ́dọ̀ ọ̀gbọ́n àwọn àpọ̀ yọ ọkàn gbé sókè bí ẹni tí wọ́n lé lò ilé yọ̀ọ̀dà ó sì túmọ̀ sí pé èèyàn ọmọ wa ti ta ló wà ọ̀lẹ́gbẹ́ ìrẹsẹ̀lẹ̀ ìtàlẹ́ tẹ́lẹ̀ wọ àwọn tí ó ti tẹ sọ́jà yẹn àwọn tí ó ti tẹ ọlọ́pàá gbogbo àwọn fọ́ọ̀sìsì wọn yẹn ẹ̀rí pé ńgbà tó máa fẹ́ bẹ́ẹ̀rí káwọn ọ̀gá wọn fọ́ọ̀rọ̀ múra fún ọmọ wọn sọ ọ̀làlẹ́ pé nígbà tó wọ́n rí o ó sì rí o tí ọ̀rá ti ló ti ṣe yẹ kí ẹ bá èèyàn sí èèyàn kó wá lọ tó dúró wájú ọlọ́run bá ọ ọ̀wọ́ ẹ̀fọ́ kó gbọ́ sókè ó sì déédéé pẹ̀lú etí rẹ̀ kí ló tún lé nínú kí ló tún lé nínú ilé gbé ọwọ́ rẹ̀ sókè dáadáa lọ́nà tó fi ṣe déédéé pẹ̀lú etí fà rẹ̀ máa ń tì rẹ̀ eléyìí báyìí ká mọ̀ eléyìí ló sì fà á. nígbà ti a sọ pé kò sí ìyapa láàrin àwọn ìmọ̀ nípa gbígbọ́ sókè níbẹ̀rẹ̀ ló fà á ló ìfàfin jẹ́ pé ìgbà tí ìmọ̀ àkọ́kọ́ ní ìkẹta fàhímà ọ̀lá ọ̀sẹ̀rẹ́nà gẹ́bí àlè náà iwa ti sọ fún wa nínú tí wọ́n àwọn تأويل مختلف الحديث أبي مختلف الحديث من السرعة فالضفرع كم أبو حنيفة رحمه الله الصديق الحاج عبد الله بن المبارك سواء وين كتن كان نيك الشكاع ورقة كتن كان إلهي قم بي الله سكي إلا تبع رسول وسن بور سكي إلا تبع نعملات عبد الله بن المبارك يبقى لي فاكل فاكل أنزل الله ورحمه سمع الله لمن حمله وتبوا nígbà tí ń gbórí sókè láti rò fún ọ ní àwọn ìlú ìdùn ààbà ni wọn pè é ṣé eléyìí gbèrò láti fò ó abdullahi bin mubarak rahimahullah wọn ni náà ṣe ìgbàgánà ìnáná ìlú ìdùn àyànfẹ́rọ حين رفعهما عند الإحرام bẹ́ẹ̀ ni ọbẹ̀ kù ní tó bá ti pé kíkò tó fẹ́ kù lójú gbé sókè nígbà tó bẹ̀rẹ̀ tó sẹ́nu pé àlùmọ̀kálà kò fi يرجع به إلى المتفق عليه إنه في الشريعة إذا ما يقع لوري أما استقبل أتيتي إذا يقع لوري أتيتي إيتي أنواق لوري يعني كان يتكو lórí bá gbowó sókè ní àwọn àwọn àkọọ́tà lákòókò ìyapa tó tẹ̀lé ní ìsìn òní lórí gbígbọ́ sókè máa ká náà láti rò kó gbígbọ́ sókè nígbà tó bá ti di lọ sí lọ́sẹ̀ lẹ́kẹ̀ẹ́ta ìyapa wà lórí ilé àmọ́ sẹ́ni kan wá ní nígbà tí lè gbọ́ sókè nígbà tó ń fún gbígbọ́ sókè nígbà tí náà láti rò kó ṣe é kọ́ fẹ́ fò lùwà lùwà wọ́n ní bẹ́ẹ̀ wọ́n fẹ́ fò ní kẹ́mi ti ti fẹ́ fò nígbà tó bẹ̀rẹ̀ ìyẹn ni kí nígbà tẹ́yìn náà sọ pé ọ̀gbọ́n sókè bẹ̀rẹ̀ sẹ́ẹ̀ sọ eléyìí fi hàn wá pé àbọ̀ hanifa àwọn náà ta kókó ká gbọ́ sókè àlà rọ́ọ̀tì rìwáìn àtìlẹ́ mẹ́ta ní kánáfì ọ̀pọ̀ kíkí ká gbọ́ sókè níbẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ni wọ́n sọ pé kò sí nínú kọ́dà nínú tí àwọn kànáfì yà wọ́n sọ pé ká gbọ́ sókè nígbà tó bá fẹ́ kó ká gbọ́ sókè nígbà tó bá sókè láti kó ká gbọ́ sókè nígbà tó bá dìbò lọ sí ọ̀sà kẹta àdẹ̀ kérékéré lásán tó sì yẹ ká mọ wọn náà sọfáwọn tó lè fi kérékéré àwọn sọ pé lẹ́yìn sínú láti rẹ wípé nínú mẹjẹ tí ní ẹjẹ kí wọn bá làbíà òun náà ní sọkùn àfàálẹ kẹdíọ fífi àwọn ẹsẹ púpọ̀ ọ̀nà kí ìsara ilé àwọn gbọ́ sókè àti gbogbo ilé ẹ̀kọ́ sí nínú ọ̀nà lọ́dọ̀ tó wọn. ìwé ẹ̀ka pé tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹni ti káwọ́ lórí àwọn tó ṣe títà lẹ́dọ̀dọ̀ rẹ̀ báyìí. bẹ́ẹ̀ ọ̀nà ọ̀kọ́ وتنك توقع سكينة فاتر الله أكبر الله أمره سمع الله من حمده ربنا ولك الحمد وتنك بي أوقع سكينة إليه جوان سيئة رسولنا النبي صلى الله عليه وسلم قتل ذلك القرآن جاء وأن إليه قتل بباتك إليه بأن يبدأ النبي صلى الله عليه وسلم ثم ركع وإذا ركع إن كان بباركوه nígbà tí wọ́n bá rò kú wọn wọn kẹlẹ yẹdẹ yìí mẹrọ pẹtẹ yìí wọn á máa jẹ kí ọwọ́ wọn méjèèjì kọlá ìjókòó lára ọlọpàá wọn méjèèjì wọn lè fi ọwọ́ kọlá ìjókòó lára ọlọpàá méjèèjì èdè kí wọn kàn wọn kàn wọn kàn rọra wọn kàn rà gbé lórí ìtàn tí ẹni tó fẹ́ yọwọ́ kíákíá wọn á máa jẹ kí ọwọ́ wọn méjèèjì kọlá ìjókòó lára ọlọpàá méjèèjì. ثم حصر ظهره عليه الصلاة والسلام أنه يرتفع يركض يرفع أوره لا يقول يركض فالتصالين عليك فتسواد كان رسول الله صلى الله عليه وسلم أو ما تعرف إذا تبارك يؤدي فرصة بأن يكون كمون بأن يكون كمون بأن wọ́n wá nà ẹ̀yìn wọn wọ́n nà lọ́ba lórí àtìká ti ti sọ lọ́nà tó ṣe é pé wọn ò ní fi síwájú tó wọn sì ní fi sẹ́yìn. ẹ̀yìn oníṣègbodò orí ọ̀nà sílẹ̀ orí òṣèléṣègbodò kẹ́yìn ọ̀nà sílẹ̀ yóò tọ́ wa lọ́nà tó ṣe fita wọn gbé ìkànnì nǹkan yẹn ní fi síwájú kò sì ní fi sẹ́yìn. yẹ ẹ̀rù kò jẹ́ ẹ̀rù síbẹ̀ lọ́wọ́ sí yẹ ọwọ́ rẹ wò nígbà tó wà nírò kù báwo ni wọ́n ka lórí orúnkún rẹ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ti gbé ńgbà táwọn bá rò kù wọ́n yìí ṣàkíyèsí wípé orúnkún làwọn bí máa jẹ àti rí ẹni tó ti tó bá rò kù ètò ìgbòho wọn máa jẹ wọ́n tó dúró bí ìgbà tó ti gbé èmi yẹn ìyẹn túmọ̀ sí pé ìyẹn jẹ́ ìtọ́ ọ̀rẹ́ àti ìlẹ̀ ọ̀rọ̀ kọ́dà bí gbogbo ẹ̀jẹ̀ tí bẹ́ẹ̀ bọ́ lórí ọ̀rọ̀ pípẹ́ ṣẹ̀ṣẹ̀ fi ń bọ̀ ọ́lá bẹ́ẹ̀ ni gbólú bẹ́ẹ̀ ni ta ẹnu àlà gbogbo ìgbà tí ẹ̀rọ ti jẹ́ ni ti ń ta ẹnu àlà yóò fẹ́ kí gbogbo yẹn yóò kú ọ̀dà bí o ẹ̀kọ́ ti débẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní kojú kọmanáìsì yín tí ẹ bá ti gbọ́ bá wí yóò mọ wọn láti mú yín kú òlókè pẹ̀ bẹ́ẹ̀ ni gbólú torí ẹ ìyẹ́kùn wọn gbólú ìyẹ́kùn wọn gbólú ẹ sọ̀rọ̀ àtúntà ẹnu àlà ẹ̀ wọ́n ní kọ́ náà ká òkú táwọn sọ ibùsọ̀kù táwọn sọ ibùsọ̀kù láti máa túmọ̀ ẹ̀yìn ẹ̀ bá lọ sí àti ibùsọ̀kù ọ̀sọ̀ ibùsọ̀kù gẹ́gẹ́ pé ọ̀sọ̀ àṣẹ wà pípé ní àṣẹ tó àlọ́ kúlù ìta ẹnu àlá ni ọ̀sọ̀ ibùsọ̀kù ìgbà tí wọ́n á fún àwọn kéékèèké ó fi pàtẹ́jú ẹ̀ wọ́n ibi irú ọ̀kú tó bá mọ báyìí nìkẹ́ máa sọ ẹ sọ̀rọ̀ àkótà yẹn lọ irú ọ̀kú tó bá mọ báyìí nìkẹ́ máa sọ ẹ sọ̀rọ̀ àkótà yẹn lọ ilé ẹ̀ka yẹn náà aláwọ̀ náà kú ọ̀ téèyàn di ojúkun rẹ̀ tí orí ọ̀wá ń dọ̀ rẹ̀ dáadáa orí ọ̀dọ̀ rẹ̀ dáadáa ṣùgbọ́n àwọn ojú wà wọ̀nyẹn yóò kú lọ́nà ojú pẹ́ẹ́pẹ́ ni wọ́n fẹ́ على نعمة الاعتدال هذا كله نريد دفع ìtayẹ náà àlà kìí bí nǹkan tó dáa wọlá kìí bí nǹkan tó dáa kódà ẹni tí ń tayẹ náà àlà ọlọ́run yóò gbé lẹ́yìn kọ́kọ́ ra rẹ̀ náà torí fẹ́ẹ́ rira rẹ̀ náà tùkà tó pẹ́ lòmí torí ẹ̀ ló ti jẹ́ pé orúkún ló bì mọ́ kìí sojú kù. lẹ́yìn náà wọ́n kà àrà fẹ́ o ìtàwá. حتى يعود كل فقار مكانه يوتن الفواب كل كل تونا نيجا تونا كل كل لا تنفو تونا أنا جوا دلوا بقى títí tí gbogbo egun ara ó سمع الله لمن حمده ربنا ولك الحمد ملء السماوات وملء الأرض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد أهل الزناد والمجد فحق ما قال العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد من الجد النبي صلى الله عليه وسلم يقول títí gbogbo egun òkú kàkàtà yìí ọlọ kílẹ̀ làwọn náà máa ti ká kí èsì lẹ́yìn bàtà bá kú olóko ẹbí púpọ̀ nínú wa ní máa kí òun bí ẹni tí gbẹ̀ngbẹ̀ nígbà tí wọ́n ti lè gbórí sókè láti kú bàjẹ́ àrí kékeré lẹ́sẹ̀ bí wọ́n wọn lè ẹlòmíì ọ̀fẹ́ náà ló dá ọ̀fẹ́ náà ló láti kó dá ó sì lọ ilé ìrìn mìíràn nítorí pé ọ̀pọ̀ náà ló kẹ́rẹ́ lẹ́yìn àrùtá sọ̀rọ̀ ọ̀bọ̀ sọ̀rọ̀ bí dáa lè ga sọ̀rọ̀ tó ó ti gbọ́ orí kọ̀ọ̀kan jẹ́ nínú ọ̀run. eléyìí mú kí gbogbo òórùn rẹ̀ náà ń kọ́ òde tó bàjẹ́ kó lọ sọ àlọ́ wa. Fẹ̀yìdà sẹ́ẹ̀dì ẹnìkan ẹnìkan nù àwọn ọ̀jẹ̀ náà kírun lẹ́yìn ẹnìkan wá sí àkókò mọ́ kí wọ́n tún wí lẹ́yìn rọ́bà náà lọ́sẹ̀ rà fún gbogbo ẹ̀. Sọ̀rọ̀ òru ìdí bóyá tí wọ́n sọ pé kí ni àwọn ọ̀rẹ́ ìfẹ́mi dá ọ̀gá náà wọ̀lẹ̀ kẹ̀kẹ́ wọ̀ bá ti. Ẹ̀yẹ́ máa kí èsì tí àwọn ọdún ẹ̀ ti là dáhùn. àtẹ̀lé bíbí àti ọ̀gá àti bùkà àtàkùn. Sílẹ̀ bàbá tó fi sẹ́ni àwùmọ́ ọ̀gbìn ní Amina. Ẹ̀ríkẹ́ni ti ń ṣe dàda ìlú àgbọ̀rọ̀ gbaná wà lẹ́sẹ̀lẹ̀ Amdu. Amdu. Ẹ̀rọ ti fà á fún mẹ́ẹ̀. Yóò yóò máa ma fà á fún gbogbo gbogbo àdúrà tó bá fẹ́ ṣe ẹ̀kọ́ ayé wọn àti Amdu. Yẹn tẹ̀ ẹ̀ka náà lọ ẹ̀kọ́ máa lọ sí واصبر ربنا ولك الحمد حمدا كثيرا طيبا ليس هو كتب الامام ọdẹ lórí ọfẹ ẹni wa kí nǹkan ti sílẹ̀ ń tẹ kò ló tún wà ní gbogbo ẹ̀yìn òkú òun tó nítorí pé a ní láti wá mà a ní ìdíwọ́ láti wá mà nípa ẹ̀sìn wa lórí òkú àti kí n ra gbogbo ọdún ogójì ọdún ẹ kó máa ti tẹ̀lé ọlọ́run ọlọ́run ọmọ náà wọlé kọlá àmì ìbẹ̀ má mú ti délẹ̀ wá wọ́n á ṣe irun ọ̀rọ̀lẹ́ ayé ìpìlẹ̀ ilẹ̀ má mú sí ní irun òwúrọ̀ kùtùkùtù ayé wá pọ̀ ẹ̀yìn ọ̀gbọ́n bí tòwúrọ̀ kùtùkùtù ayé ti rí ẹ̀ eh, tó tó bá yẹ ọ̀gbọ́n bí tòwúrọ̀ kùtùkùtù ayé ti rí ẹ̀yìn gan rẹ̀ kí ọ̀rọ̀lẹ́ ayé kẹ́ńtà òwúrọ̀ rẹ̀ ẹ̀fẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún tó pọ̀lọpọ̀ ń kí wọ́n yà pa pátápátá tí wọ́n àmẹ́bọ̀ ọ̀hánmẹ́ sọ̀rọ̀ bá àríwá rẹ̀ sọ. ẹ̀yin náà sẹ́jẹ̀dẹ̀ wọ́n bọ̀ àyẹ̀dẹ̀ ìjì غير مفترش ولا قابضهما nígbà tí a nàbí wàá sọlá ìṣọlá bá forí kan àwọn ọmọ gbé ọwọ́ méjèèjì lélẹ̀ láì jẹ́ pé wọ́n tẹ́ wọn sílẹ̀ gbalaja nínú ìwáyà kan láì jẹ́ kí wọ́n ti apá wọn sílẹ̀ gbalaja ọwọ́ náà ní apá ṣé ó ti jẹ́ pé apá òun náà lọ lọ títí sí ìjìká ọwọ́ òun náà lọ bẹ̀rẹ̀ láti rí ọmọ ìta o ti parí sí èjìká lẹ́yìn àná sọ pé kì í tẹ ọwọ́ rẹ̀ sílẹ̀ ó túnbọ̀ sí pé kì í tẹ́ apá rẹ̀ sílẹ̀ nítorí pé nínú àdìsí kan ànábì sọlọ àṣẹlẹ wọn ní ìgbọ́dọ̀ tí ọwọ́ yín sílẹ̀ nígbà tẹ́ bá forí kalẹ̀ gẹ́gẹ́ bí ajá tí tí máa tẹ́wọ́ lẹ̀ kí tí máa náwọ́ lẹ̀ ẹ gbọ́dọ̀ náwọ́ yín sílẹ̀ ọ̀rọ̀ ẹjọ́ ń sọ fún àwọn àdìsí yín nu pé ànábì sọlọ àṣẹlẹ bá forí kalẹ̀ wọn máa sọ fún akọ́nà àwọn láti ẹ̀ káwọn náà forí egungun méje. méjì nínú àwọn egungun méje yẹn nani náà wa méjèèjì láti lélẹ̀ dáadáa fífi lélẹ̀ o túnbọ̀ sí pé wàá tún ìdúkà rẹ sókè o ní na apá rẹ sílẹ̀ gbalaja bíi gbajà eléyìí ni tó sọ fún anú àdéhùn yìí ti kọ́ àpò ìgbàlẹ̀ kí káwọn abira. kọ́ wa forí kalẹ̀ kété kékeré di ọmọ ká rẹ̀ ní kùkù abẹ́dẹ̀ ìyẹn ni pé kì í nà wọn gbalaja bíi dada yìí ti ká wọn gbéra kó forí kalẹ̀ bí ó bá tẹ̀ ká wọn gbéra kó forí kalẹ̀ láwọn yóò fi rọ̀ ọ́ dájú pé wọ́n kó orí náà ń bọ́ súnmọ́ kó tètè kó. sọ ilé ìjẹ̀bù jẹ́ ìgbésẹ̀ wá lẹ́nìkan tó ń tó ń kí apá rẹ̀ sílẹ̀ sílẹ̀ náà sílẹ̀ gbàràjà àkókò tó ń sẹ̀ ẹ́ kọ́ màgìrà lẹ́nu pọ̀ mọ́ aláti ti bẹ̀. Bákan náà sábàárẹ̀ nìkan tó ká ọwọ́ rẹ̀ gbéra lórí forí kalẹ̀ láti rí pé eléyẹ mùkàlẹ́fẹ̀tún mùkàlẹ́fẹ̀tún lẹ́sùnà. Torí ẹ̀ eléyẹ tààkù súnà lọ́dọ̀ Hamẹ́t lọ́wọ́ àdìsẹ́lẹ̀ tó ń gbé kéèyàn lè ká gbéra forí kalẹ̀ àyàfi orí orí kì í kí ó kalẹ̀ ó ti dín iye tí wọ́n sọ ẹ́ pé àwọn àti torí ẹ̀ ìwọ tí ọwọ́ akójú kalẹ̀ ńkọ́ tó ti kéwà tó forí kalẹ̀ ọwọ́ mi ò gé o ọwọ́ méjì lómi o ọwọ́ àfikà kalẹ̀ mọ́ọ̀lù tó bá ti forí kalẹ̀ ọ̀kan yóò fi kalẹ̀ yóò àwọn kejì yóò máa fi ọ̀pá kọ́ yóò máa ọ̀pá kọ́ títí tí ègbórí sókè tọ́jà abẹ́ oríkèé mélòó lọ́ọ́ fi kalẹ̀ o oríṣi mẹ́fà méje wọ́n sì ń ta ìgbà. kò burú tó tíbi gan máa ń fún yẹn nígbà téèyàn forí kalẹ̀ kó tètè ọbẹ̀ kó fi dán padà. téèyàn bá sì lè má ọ lọ́dà rẹ̀. téèyàn bá lè mú mọ́ra kó má ọ lọ́dà rẹ̀ tó kọ́ ṣe fún àtẹ́rí yẹn gbogbo ẹ̀ tó kù máa lẹ́sìn ẹ̀ lọ wa. kí bá dé bí wọn wọ́n ti bá la. بأطراف أصابع رجليه القبلة ìgbà tí a lè sọ̀rọ̀ bá a ti lọ orí kálẹ̀ wọ́n wọ́n gbé wọn méjèèjì lélẹ̀ wọn ò ní na apá wọn gbalaja gẹ́gẹ́ bí dájá wọn wọ́n dojú ọmọ àkàtẹ wọn kọ àlùkìlà yẹn kí ẹsẹ̀ wọn nígbà tó máa forí kalẹ̀ wọ́n á nàró rẹ̀ lọ́nà tí àwọn ọmọ àkàtẹ wọ́n ti kọjú sí ìhà àlùkìlà síbẹ̀ náà máa ṣe wọ́n tó ti kó ọ̀tá ẹsẹ̀ sílẹ̀ wọ́n ti ọ̀tá ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ kọjú sí kódò subhanallah tó ti dá bẹ́ẹ̀ ní ẹ̀sẹ̀ rẹ̀ wàá dojú rẹ̀ kọ́ àlùkébìlà àwọn máa ká ẹ̀sẹ̀ rẹ̀ wàá dojú ọkọ̀ àlùkébìlà ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà amúfilé yìí tó bá ti fẹ́ máa bẹ̀rẹ̀ tó bá bá pẹ́ kó tó dé mọ́tíláṣí má máa pẹ́ o àmọ́ tó bá tẹ́lọ̀ bá kọ́ kíkọ́ ọ̀pẹ́ jọ̀ọ̀kan tó tíráì láti wo ẹ̀tọ́ èèyàn wà sójú tíráì láti wo ẹsẹ̀ àwọn èèyàn bóòlù ṣe yóò lórí tìrì orí tẹ́lómítà ọ̀tà dá ẹsẹ̀ lẹ́ẹ̀kẹ́ so àwọn èèyàn díẹ̀ lẹ́bi pé wọ́n ní àwọn ẹsẹ̀ wọn wọ́n dojú àwọn ọmọ ẹka wọn kọ́ àlùkẹ́bìlà. bákan náà tí ní جلس في الركعتين جلس على رجله اليسرى ونصب اليمنى فإذا النبي صلى الله عليه وسلم كما كان tó jẹ́ irun tí ó ju rákà méjì lọ àti ti mọ̀ yípa àti àdáyà alákọ̀ọ́kọ́ ní ẹ̀yìn rákà kejì. wọ́n ní káyìí kànáàbì sí máa ń jókòó àdéhùn àbò mẹ́ẹ̀dì yìí wọ́n jẹ́ àdéhùn kan tó dájú gidigidi ní kàfà ní kárí. òun ló sàlàyé léyìí fún wa. ó ṣe ìyàtọ̀ láàrin ìjókòó tó alákọ̀ọ́kọ́ àti ìjókòó ẹlẹ́ẹ̀kejì. ó ní káyìí sọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ tó máa ń jẹ́ òṣèlú rákà méjì lọ wọn á máa jókòó lórí ẹsẹ̀ wọn àlàáfíà wọn àti máa jókòó lórí ẹsẹ̀ wọn àlàáfíà wọn jókòó lórí ẹsẹ̀ àlàáfíà wọn àná sọ ọbẹ̀ lórí omi wọn wá gbé dúró wọn nà lọ tó fi ìjókòó yìí ni wọ́n pè ní alifekirọ́ọ̀ṣ yẹn ni pé ká tẹ́ ẹsẹ̀ òsì sílẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ìjẹ́ fún awọ ẹ̀jì wa. wàá tẹ ẹsẹ̀ rẹ̀ àlàáfíà sílẹ̀ wàá tẹ awọ ẹ̀jì rẹ̀ lé lórí wọ́n ti dì tẹ́ fáwọ ẹ̀jì rẹ̀ tó dókòó lé lórí. ẹsẹ̀ ọ̀fọ́ wàá wá náà rò wọ́n wá náà rò rẹ̀ ọmọ káàdì ọmọ òwò yọ̀wọ̀ wà òkúta eléyìí ni wọ́n pè ní alifekirọ́ọ̀ṣ. torí bẹ́ẹ̀ náà níbi máa ń jókòó tí ìrún bá jẹ́ ìkojú látàmì ti lọ níbi àdáyà sàlá kọ̀kọ́. وإذا جلس في الركعة الأخيرة ṣùgbọ́n táwọn ìbá jókòó ní rákà àtìgbẹ̀yìn bíi tí wọ́n jó rákà mẹ́ta àbíkọ́ jó rákà mẹ́rin wọ́n á jókòó bíi àtáyà lẹ́ẹ̀kejì àtàmàrídìlọ́kọ lè sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ lè yóò ná wọ́n kọ́ àdàlẹ́ mọ́kàdẹ́tẹ́. كما نبي صلى الله عليه وسلم كما جنبه هناك تقاريره وجنبه من جنبه مسجد وخصوصه مسجد وخصوصه وهو عبد ojúgun ojúgun ẹsẹ̀ ọ̀tún wọ́n ti ẹsẹ̀ òsì síwájú yóò lábẹ́ ojúgun ẹsẹ̀ ọ̀tún wọ́n wá ọwọ́ fi

oríṣiríṣi ọ̀nà ló náà tún gbà wá tó kú rẹ̀ sáàmì wípé àwọn ẹ̀sìn rẹ̀ kọ́ lọ́kàlẹ̀. ẹsẹ̀ rẹ̀ sàlàfíà yóò ti bọ́ sí abẹ́ ẹsẹ̀ ọ̀tún wà wá náà ro ẹsẹ̀ ọ̀tún rẹ̀ lọ́nà táwọn ọmọ àkàtẹ́ rẹ̀ ọmọ àwòrò tó mọ̀ wá kébìlà. tí a fẹ́ jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì ń bó láwọn àjókòó láti máa jókòó ń bẹ náà mo tẹ̀lé ṣe àlẹ́kùnrin àti náà máa ṣe láàrin ìforíkalẹ̀ méjèèjì ìyẹn ni pé olùjókòó tá a ti fara jókòó nígbà tá a máa ń sàtáyà alákọ̀ọ́kọ́ ìlànà àjókòó nígbà tá a bá jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì eléyìí ní ti súnà fi hàn wá ìgbà máa ṣe àlẹ́kùnrin irú ìjókòó tá a jókòó níbi àtáyà alákọ̀ọ́kọ́ yẹn tá a gbé awẹ́ ìwà lórí ẹsẹ̀ ẹwọ́ òsì láàánú ẹsẹ̀ ẹwọ́ ọ̀tún bẹ́ẹ̀ náà máa jókòó láàrin ìforíkalẹ̀ méje láàrin ìforíkalẹ̀ méje bẹ́ẹ̀ náà máa ṣe. sọ́dọ̀ iná mi wá rí ìgbàfihàn wọ àwọn sọ wípé gbogbo ìjókòó pátákà fà nínú kò bá jẹ́ ìjókòó láàrin ìforíkalẹ̀ méje kò bá jẹ́ ìjókòó àtàyà alákọ̀ọ́kọ́ níbi tí òun ní àtàyà méjì kò bá ti jẹ́ ìjókòó àtàyà kan tuntun tí mẹ́nu òun gbogbo ojoko yẹn lọ́wọ́ ro lọdẹ èyí tá a fawọ ẹtì lélẹ̀ láti ẹsẹ̀ òsì bá bẹ́ẹ̀ tọtún sáànà ro tọtún gbogbo ojoko kátá nínú òun lọ́dọ̀ ìmọ̀ mali lọ́wọ́ ro kù lọ gbogbo ojoko kátá lórí ẹgbẹ́ ọmọ akọkọ yìí kà wọn ní wọn lọ ọba àti pé òun ní àdáyà méjì máa máa ládáyà méjì gbogbo ẹ̀ wàá jókòó lórí ẹsẹ̀ rẹ̀ wàá nàbẹ̀ ẹsẹ̀ ọ̀tún ni. ṣùgbọ́n lọ́la ìmáàmù Shafi'i àti ìmáàmù Ahmed àwọn fi àdéhìí àbẹ̀fọ́ méjì sàrẹ̀dí ọ̀tún sílẹ̀. ìgbé tí ìrun bá jẹ́ ìrun tó ní àdáyà ìjókòó alákòókò ọ̀rọ̀ jẹ́ wa. àjọkòó lórí ẹsẹ̀ ìjókòó ẹlẹ́sìn tí wọ́n máa jẹ́ kí ni àtọ̀wọ́rọ̀ ìdáfàwọ̀ ìdìwà nílẹ̀ kánàró ẹ̀sẹ̀ ọ̀tún. tí ìrún bá wá ń jẹ́ pàtàkì yàtọ̀ ṣoṣo lórí ńkọ́ ìrún àsùbà fi ìtọ́lá tó dùnmùà kó láti máa ṣe. ọ̀lẹ́ ìmọ̀mù ṣàfihàn wọn ní gbogbo òjókòó tó bá ti kán bọ̀ títí sálámà ìwádìí kọ̀wé ọ̀kan náà lọ́wọ́ pàtàkì yàtọ̀ á ti tọwọ́rọ̀ kápọ̀ ẹ̀sìn wa lélẹ̀ á ti ẹ̀sìn wa àlàáfíà kan abẹ́ tọ̀tún á nà ló tọ̀tún. lọ́dọ̀ ìlú ọmọ àpò wọn ní tí wọ́n ti fà dáyà tuntun ló wá ní tí ò pé méjì àjẹpẹ́ á dúkù lórí ẹsẹ̀ wo sí ni á nà ló tọ̀tún. ìyẹn ní kí ìfirash láti àmì ti tọwọ́rọ̀ sẹ́yìn tí mo ń tọ́ka ìyapa ní mi. lórí kí adé ti abẹ́ رضي الله عنه àlàyé ló ń ṣe ìní nípa àwọn tó ní àtàyà méjì gbogbo àlàyé fún wa báwo làwọn lè fi máa ń jó ní ìrọ̀rùn tó jẹ́ pé àtàyà kan ṣoṣo lọ́wọ́ àgbẹ̀ ṣùgbọ́n a rí nínú àdéhùn tiẹ̀ wípé jókòó tó súnmọ́ sísálánà àlẹ́ ti tọ̀wọ́ tó kù síbẹ̀ àwọn àwọn ìdílé lẹ̀ níbẹ̀ torí ẹ̀ ṣáàbì ti sọ pé ìgbà tó ti jẹ́ kéèyí tó kẹ́kọ̀ọ́ gbogbo àti ayé tó bá ti kọ́kọ́ sí sálámà wà á dùn nìkan náà ní àbáwọ̀ ìdílé lẹ̀. ṣùgbọ́n ahmed òun sọ ibi rárá nítorí sábà wà ní ìdàgbọ̀ mẹ́rin àìrí lẹ́yìn rákà níbi ìfìràṣì ànábì sí. èyí tó túmọ̀ sí ike ìfìràṣì náà láàmà sí sọ́yà ìfìràṣì ànábì lábà sí sálámà. ṣèdí ló ti jẹ́ pé òun bá ti kọ̀wọ́rò ní ìran àṣùgbà àdínkù sí àwọn olùmọ̀ọ́ká ti sọ̀rọ̀ rẹ̀ báyìí. ṣùgbọ́n ìtawà tọ́kẹ̀tì wa balẹ̀ sí oníkíkí wa ti rákà méjì ni ìrọ̀sì láti kẹ́gbẹ́ ìrùjúmọ̀ sọ̀dá tó sọ̀rọ̀ àbá bẹ́ẹ̀ yẹn láti lára rákà méjì méjì gbogbo ẹ̀ àmì ìtọ́wà àti àwọn ìdí wa àti òkòlé orí ẹ̀sẹ̀ òsì àmì ẹ̀sẹ̀ ọ̀tún. àmì tó bá yẹ pé àtàyà méjì lọ́ máa ń nígbà tá a bá fẹ́ sálámà yẹn láti tẹ̀sẹ̀ ìjókòó ti ti sálámà láti tẹ̀sẹ̀ yẹn àtọwọ́dọ̀. Àmọ́ àbàdé o, ike gbogbo ẹ̀ pátá náà, àtẹ̀tútù gbogbo ẹ̀ tẹ̀wọ́dọ̀, àtẹ̀tútù gbogbo ẹ̀ fẹ́rọ̀, àtẹ̀tútù ìyapa láàrin tó bá látàyà méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ sọ́nà là ń tọ́ka sí o. Kò túmọ̀ sí pé ọ̀ràn àyàn lálá gbẹ̀gẹ̀dá ló ti gbọ́dọ̀ jókòó máa ìjẹ́bẹ̀ ẹ̀rọ lọ bàjẹ́ rárá o. Nítorí pé eléyìí, ìṣọ́ ọ̀tọ̀ ìlà àlàyé ni nípa àwòrán aláwo ló ti ṣe kankan nínú sẹ́ẹ̀rùn dábọ́ wá fi àwòrán yàn sílẹ̀ kọ̀ọ̀kan jẹ́ yẹn kí tó bá jókòó bó ti wá báyìí kọ̀ọ̀kan rẹ̀ jẹ́ sòṣùgbọ́n kò sera rẹ̀ kò sòfò ládàá sòṣì sòfò ládàá ọ̀bàrún jẹ́ torí ẹ̀ ló ti jẹ́ kí tó bá lè mójútó lọ́dà jù ìyẹn kí tí òun bá ti jẹ́ pé àbíyá méjì lọ́ba ní bí sọ̀lá tó lọ́bẹ̀rẹ̀ àbí sọ̀lá tó làyíṣà àbí sọ̀lá tó bọ̀ àbí sọ̀lá tó làásù ìjókòó alákọ̀ọ́kọ́ ń kọ́ àti fìrọ́ọ̀ṣ ẹnikẹ́ni kí ni jẹ́ fìrọ́ọ̀ṣ lágbára ẹ̀sùn yẹn ìtumọ̀ rẹ̀ òní pé á gbé àwọn ẹ̀dí wa lórí ẹsẹ̀ wọ̀ àwọn ànàrò ẹsẹ̀ wọ̀ fún lọ́nà tí àwọn ọmọ ta rẹ̀ kọ́ tó dojú pa fìlà wájúwájú bí àtẹ́yà ti parí á jókòó rọ́kẹ́t lẹ́ni tó ṣe é pé kí ni ó fi awọ ẹ̀dí rẹ̀ ó fi lélẹ̀ ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ òkè ó kì wá bẹ́ẹ̀ lọ́tún ọwọ́ àná rẹ̀ lọ́tún. Ilé láti máa jẹ. Ọ̀dà tí àwa lè ṣe àlùkọ̀á àlùkọ̀á oní dídókòó oríṣi kẹta fún ìlú wa nínú òun. Ṣíkítà lè ṣe àlùkọ̀á nítorí pé nínú àdé náà nàbí ìṣòwò àìsílẹ̀ عن القطاع الإمام النووي رحمه الله تعالى wọ́n ní gbogbo àdéhùn tó wá nígbà ànáyọ̀ àlẹ́ ìtẹ̀fàá wọ́n ní gbogbo ẹ̀ ìrẹsẹ̀ ní ìdàgbà yìí ọ̀nà tí wọ́n gbà wá gbogbo ẹ̀ lọ́jọ́ ọ̀nà táwọn àdéhùn àwọn ti náà lẹ́nu sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ wọ́n kọ̀ fún wa láti jókòó ohun ìtẹ̀fàá nínú wọn ní gbogbo ọ̀nà táwọn àdéhùn yẹn gbà wá kọ́ wọn lẹ̀ ṣùgbọ́n àdéhùn kan wá tó kẹsẹ̀ rin lẹ̀ nínú sọ̀hìn ìlú náà ni wọ́n láti ọ̀dọ̀ Abdullahi bin àìsàn wa ó fi léèrè ó ní kí lẹ́yìn sí àlùfẹ́fàá òfin sọ́lẹ̀ ìnáná rọ́ọ̀hún من الرجل إنا نراه جفاء من الرجل في الصلاة إنا نراه جفاء من الرجل في الصلاة تشبه وقت ìjókòó ẹ̀kọ́ àṣì àkàkọ́ ìjẹ́kọ̀ọ́ téèyàn máa ṣe lónìí. kí lè rí sí i ẹbí náà àgbàdo wa dáhùn pé الإقعاء أبي الإقعاء سنة الإقعاء سنة كنا تتطور الدين قم بدين واضح فني بل هو سنة نبيه في سنة النبي صلى الله عليه وسلم ترى الإمام النووي رحمه الله يعني حديث في سنة الدليل وممكن أن نقول ما يقع ولا يقع àwọn àdìsí tó sọ pé àgọ́dọ̀ fẹ́ ìfàá lọ́dọ̀ ẹ̀dùnmí àwọn olè wọ́n pé sọ̀hìn ọ̀dùnmọ́ mi náà wá gbogbo gbogbo ẹ̀rọ tó gbà wà kó kẹ̀kẹ́ yìí kódà ń sọ sọ̀hìn kódà ń sọ̀ á wọ́n sọ pé ìfà ọ̀tọ́ ká sí nínú pẹ̀lú àti tuntun kẹsẹ̀ ẹ̀rí rẹ̀ yìí kò burú kí n sì ìfà á nínú ṣùgbọ́n kí ni jẹ́ ìfà á ẹ̀nà òun wà fún ọ̀rọ̀ wọn wọ́n ní ìgbésẹ̀ ìfà á ìfà á wà lákòókò ní ìlú kùbáì gbogbo àwọn ìgbésẹ̀ lílẹ̀ wọ́n ní ẹsẹ̀ ìtúwájú àkóbí ẹsẹ̀ kọ́nà lọ sẹ̀ báyìí kọ́ wa nà ọ́ sílẹ̀ báyìí. ìjọba kẹ̀yìn àìsàn Wọ́n ń torí bẹ́ẹ̀ náà ládàá ọdún. Ẹgbẹ́ òbí náà ṣe kọ̀kọ̀ dáwó ládàá ọdún. Ṣé ó fi dé lẹ̀? Yọ́n nà lọ sẹ̀rẹ̀ síwájú láì. Yọ́n á nà apá lẹ́yìn láì. Ẹlẹ́ ìjọba kẹ̀yìn ẹ̀fà àti ẹ̀fà á ti tó bá jẹ́ kókò nínú àwọn àdéhè tó láàbọ̀ ìjókòó orí tó kú ìbá pẹ̀pẹ́ nílẹ̀ nígbà tó ti sọ̀rọ̀ àti mi. Àwọn alóòtú kúrò àlóyè ọ̀tá àkọ́kọ́ àlóyè sọ. Ilé ọjọ́ ìgbọ́n kọ̀ọ̀kọ̀ nípa àtìkú àbá ìbáṣọ àti fẹsọ̀ ní àná ìwà ìkọ́ mi. Olóyìn bá jókòó ká náà wo ẹsẹ̀ wa méjèèjì. Sọ wa kánà rẹ̀ ti wá méjèèjì ká bí àwẹ̀ ti wá méjèèjì lórí ìdílé wa méjèèjì. àlùdáwò náà wọ́n wí wọ́n ní sàǹbá ń dókòó olóòjókòó ìtàn ìforí kalẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan láàrin kọjá nítorí gbogbo wa nínú àdé ìfẹ́ sáré mi máa ń jẹ ìfẹ́ wa láàrin ìforí kalẹ̀ méjèèjì tó bá jẹ́ pé lẹ́ẹ̀kan láàrin ìyẹn yóò báyìí láàrin ìforí kalẹ̀ méjèèjì tó jẹ́ oríṣi ìjókòó kẹta tó wá nínú ẹ̀. Ìbéèrè ìfihàn wa pé àdéhùn ṣe Hùmẹ́yìn ní Sàrìdí rọ̀bí ọlọ́ọ̀bù ẹ̀. Òun náà ń bẹ nínú àwọn àdéhùn tó ṣe kí wọ́n jẹ́ Rúmẹ̀ nínú àlàyé báwo làmẹ́lì Mùhàmmad sọ̀rọ̀lọ́ọ̀bù àríwá ìṣẹ̀lẹ̀ ni wọ́n ti ń kírun. Yàtọ̀ sí àwọn ìkọ́ńlá ńlá tá a ti rí kọ́ nínú àdéhùn yìí láti pé gbogbo sàábé kò sí sàábé kan tó jẹ́ sàábé wá wọ̀rọ̀ kò sí sàábé kan nínú àwọn sàábé ànábì sọ̀rọ̀ wá àṣẹlẹ̀ tó jẹ́ sàábé tó wá wọ̀rọ̀ oníkálukú nínú wọn lọ́wọ́ sàárẹ̀ sàkọ́jọ́ pẹ̀lú àwọn àti ìdàrí sọ̀rọ̀ wá àìrà ìfẹ́ wọ́n wá lo ìjẹ́sàájú yẹn dáadáa débi tí oníkálukú wọn ni wọ́n jẹ́ wọ́n ti lọ sí وأمة الرسول oníkàlùkù ọ̀rọ̀ lọ́dà gẹ́gẹ́ bí n'a mọ̀tà kójọ káyọ̀ yẹn kan àbí yẹn kan tó dé torí ẹ̀ pé oníkàlùkù wọn gba àwọn wá fún wa láwọn ètò ti fi ọ̀gá sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí mà nínú òfin wa. ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ń gbọ́ ń wọ́n ń wò láwò ni àwòkálẹ̀ máa ti ṣe àlàyé rẹ̀ sẹ́ni tí ò yìí yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe rí ní ìrọ̀lẹ́ ayé tó ti wọ́n lọ wo ti ń ṣẹlẹ̀ wọ́n kàn lọ wó bọ̀ pé àwòkáǹkó kìí ṣe pé àwòkẹ́ ṣàlàyé rẹ̀ sẹ́ni tí ọ̀la àǹfààní àti rí nítorí pé wọ́n bẹ nínú àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n ṣá demonstrate lónìí báyìí wọ́n gbé síra wọn ni ó lè sọ ìṣòro ọ̀sìn di àlè pàrà kọ́tù ìkàá òdì kí ni àtàwọn ọ̀sán lé ìlà òkè kí ni ẹgbẹ́ wọn kà sẹ́tọ̀ ní òbí àlẹ́ tí wọ́n pè láì má. ṣùgbọ́n ìwà wọn sáré ó sọ pé mo rí àtẹ́lẹ̀ sọ̀rọ̀ máa ṣe wọ́n ṣe káì káì káì káì. ìgbà tí wọ́n ti ń tẹ́tẹ̀ yẹn ẹ kí èsì o lábẹ́ ń títẹ̀ sórí ń títẹ̀ dọ́gbọ́ ní iwájú akẹ́kẹ́ ẹ̀ yẹ́tí kó dáa tó dìgbà táwọn sábẹ́ yòókù tó kú ìgbẹ́ ìgbà táwọn ẹlẹ́ni wọ́n ti wà lọ́rùn ni wọ́n tó sọ̀rọ̀ lẹ̀ rárá àwọn ẹlẹ́rìí wọn ò lọ sọ̀rọ̀ ni wọ́n ti sọ tó wáyé. kódà ọ̀rọ̀ tó ń sọ tó bá dàbí rọ àwọn yẹn kárẹ́ ní tó da wọn rọ mọ́nà àwọn yẹn kárẹ́ ní kàtó sọ pé nóò ní tó sọ kò rí bẹ́ẹ̀ àti rí bẹ́ẹ̀ subhanallah subhanallah kódà àwọn àtẹnẹ́ ní ìjọ ṣẹlẹ̀ fẹ́ẹ́ gbé bọ́yá ẹnìkan ni wọ́n lè má gbọ́ àdìsí kan kẹ́lọ́ mi ò sì gbọ́ kẹ́lọ́ mi ò sì wáyé gẹ́gẹ́ bí Abubakar radiyallahu anhu wọn ní nígbà tí màmá kan wá màmá màmá ọwọ́ abéèrè pé wọ́n fún un ní ogún ọmọ ọmọ òun Abubakar ní ààrí kọ́lọ̀ ń dákọ̀ màmá màmá náà Al-Qur'ani pé wọ́n fún lógún àti ìgbọ́nù súnà Nabi sallallahu alaihi wasallam àmì ìpadà wa ẹ̀rẹ́ àwọn tó ní làákà ìgbàgbọ́nù kéde pé ńgbà táwọn òsì má kò sí gbàtà má sí torí gbogbo tó bá sọ pé wíwàtí wọ̀ ọ̀mọ́ kò sí a tó hàjì ló wà sí àná ọ̀fẹ́ ọ̀sọ̀ ni tó fún torí ẹ̀ tí wọ́n bá mọ ẹ̀kẹ́ tó wá di ọ́ léèrè ní ìsìn wá sọ pé tó ṣé ọ̀la ẹ padà wá lọ́sẹ̀ tó mọ̀ ẹ padà wá lọ́sẹ̀ tó mọ̀ lórí fóònù yẹn ti bèrè wọ́n ti má wọ́n fi ṣọ́ àwọn ọba ti bí ẹ̀kọ́ wákàtí kan ẹ̀kọ́ tó ń kárẹ̀. ìjọba tó bá ti wà wára tó bá ti gbé ẹ̀kọ́ gbóná yìí ọjà tuntun ní ọ̀sẹ̀lẹ̀ gbígbó èsì pé yóò dùn lásán gbígbó ní gbogbo ọ̀nà fún ògùn dànù. sọ torí ti eléyìí báyìí àbúbọ́sà ní kọ́ padà wá lọ́la lómi ti ti lọ́ta yìí lọ àbúbọ́sà béèrè ìgbẹ́ nìkan ní wa gbọ́ káàmì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ ó ṣe ìdájọ́ kíkọ́ fún ìyá ìyá nìkan tàbí nínú ogún ọmọ ọmọ rẹ̀. bẹ́ẹ̀ ni muhammed ibn lana ló dìde ó ní bẹ́ẹ̀ mo tó fún ìyá ìyá ní ìyá kan nù mẹ́fà yìí. abubakar ọkọ ọmọ tó ní ti ṣe ń dà ó bọ́ síbẹ̀ náà sì ni ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀ ń wò mí ni ẹ̀rọ pé wàá ti sọ bẹ́ẹ̀ ẹ̀rọ pé kò ní gbọ́ mi wọ́n jọ mi. síbẹ̀ náà sì ni àlùmọ̀gé ọkùnrin sọ̀rọ̀ oní bẹ́ẹ̀ ni èmi náà rí bẹ́ẹ̀ ọ̀parí. ọ̀parí sọ eléyìí fi hàn yín pé ni ẹnìkan wọn mọ ọ̀nà táwọn ọmọ bíi ti wá sí. gẹ́gẹ́ bí àdìsí mi náà ti tọ́ ọ̀rẹ́ mọ́ bí ọgbọ́n ọ̀hún àná lẹ́nu àlọ́sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ ọlọ́mọ ti tẹ̀ ní látàrí ọ̀pọ̀. tí mo bá wá gbọ́ ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àtúnà tí gbọ́ lẹ́nu ànábì tààtà lẹ́nu kó àwọn ní access láti gbọ́ lẹ́nu ànábì tààtà ànábì tẹ̀ pẹ̀lú wọn tó máa gbọ́ lẹ́nu ẹlòmíì ṣe tàlẹ́tò àtọ̀rọ̀ pé kó búra ànábì sọ. وحدثني أبو بكر وصدق أبو بكر Abubakar ti sọ fún mi nípa anabi sọlọ lọ àti ọlọ òdodo la Abubakar sọ yẹn ni pé ìyìn sínú ẹjọ́ tó bá bọlá kókó búra kí n tó gbà bọ nípa Abubakar kẹni ọsẹpẹ tó bẹ́ẹ̀ tí o táwọn bá ti kọ kápẹyìn ọ̀pọ̀ tààràtà àwọn lọ́nà tí wọn máa fi mọ̀ pé sóòótọ́ lọ sọ àbí sóòótọ́ ẹ̀kẹ́ náà rò pé àwọn tàbí ọ̀sí tí àmẹ́rìsì lọ́wọ́ àti àgbà táwọn ẹlẹgbẹ́ wọn tó kú sọ́nà pé náà bá parọ́ fún àwọn kan òkúkú mọ́ ara ọkùnrin rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀bí ẹ̀kọ́ ọ̀hán nígbà tó ń lọ ọ̀sọ̀lẹ̀kùn ọ̀sọ̀lẹ̀kùn lẹ́ẹ̀mẹ́ta ìgbàdo òdùgbọ́ kí ó mọ̀ lọ́tà ó ti fi gbẹ̀yìn dá lọ kí wọ́n bá wa ra mú kí ló dé tó padà. Bóyá nígbà tí nǹkan kẹ dáàmú yẹn náà ṣùgbọ́n àti náà sọ pé tí èèyàn bá ti kọlẹ̀kùn lẹ́ẹ̀mẹ́ta tó ọ̀rá ti sílẹ̀kùn kàn sọ́rí àkọ́sá ẹ̀kejì fún àpamọ́ àdàbí òwúrò. gẹ́gẹ́ bí ẹni tó tún rí kí n ké fúra sọ́dá àdàbí pọ̀ wọ́n kí n ké gbọ̀nà ní yàtọ̀ sí bó ti gbọ́ lẹ́nu àdàbí ọba ara mọ́. wọ́n gbọ́ àdàbí ní fúra ẹ̀ nítorí wọ́n ti ń ka àkọ́jọ́ lọ́dọ̀ àdàbí sọ̀rọ̀ àdìsọ àdàbí ní fílẹ̀ túlẹ̀ ọ̀sẹ̀ láyé wọn náà sàlàyé bẹ́ẹ̀ á هكذا méjèèjì lọ́lọ́ ti sọ kalẹ̀ tòun àti anabi wà láàyè rẹ̀ bàtà anabi wà bẹ́ẹ̀ gàdá alámà gbogbo alámàbí sọ ó dì mú ọdọọdọ àwọn tàbí gbogbo ọjọ́ sọ lẹ́yìn gbogbo anabi ọ̀sán kankan kan tó máa kalẹ̀ kan náà gbọ́ pé báyìí báyìí báyìí ìgbà náà ni wọ́n máa tó sílẹ̀ ilé ìtumọ̀ sí pé àwọn tàbí wọn ò i yí pé nígbà táwọn ṣàbí ìgbà tó kù dé ìwọ́n fún ẹni tó kọ́ ọmọ ẹni tó kù fẹ́. ojú ara wọn náà wọn tuntun kọ́dà ìlú mi kan yébi ọkùnrin rẹ̀ bí ọmọ nínú adé mi kan ó èmi ni kí ní láti ṣe kí gbogbo lọ. kíkáyì ní àríyàn tí wọ́n ti gbà rí ó sì kí ó ti tún àṣà wọn ẹni tí wọ́n mọ̀ náà tó kẹ́kọ̀ọ́ mẹ́rin ilé ìjẹba torí àgbo àkókò mẹ́rin ń fún wa lóru nípa torí ń fún wa lóru nípa torí ntó ń rí òtí tí ò rí dáná òfin kan tó lọ èyí tí mo rí òtí tí ò rí dáná nítorí pé ṣé mi rí ni mò ń sọ èmi ò fi tí ẹlòmíì rí ṣé mi ò rí torí rẹ̀ èyí ṣé mi rí ọ̀tá kò rí dé rẹ̀ ìjọba wa ń bẹ̀ ní kí wọ́n ẹ̀fọ́ bá ti gbọ́ nípa ẹ̀ṣẹ̀ mi ò rí màá tún fi ìmọ̀ tuntun kún ìmọ̀ tí mo ti ní tẹ́lẹ̀ torí ẹ̀ lẹ́yìn ìjọba bóun ni àbúkù méjì nìkan tó fi ríran rí pé ẹ̀rọ ìṣòro wà sẹ́lẹ̀ ó ṣe yàtọ̀ láàrin ìjókòó àdáyà alákòókò àti ẹlẹ́ẹ̀kejì ذلك فضل الله يؤتيه من يشاء àti lọ náà ní tọ́lọ̀ náà ń pẹ́ tó bá wù. bóòlù àti wàá gbé lé wọlé nígbà táwọn yòókù sì ya pàmò àwọn ẹgbẹ́ ilé ìgbà wọn pè ní ìyá rẹ̀ tó tẹ̀kọ̀. wọ́n ìyá rẹ̀ tó tẹ̀kọ̀ sí ọ̀pọ̀lá. àlékún ni tó wá látọ̀dọ̀ ẹ̀ lòdòdó àlékún tó wá tó wá nínú tó wá nínú àwọn ẹ̀gbà wa àbúkù bẹ̀rẹ̀ torí fáwọn àti ìsìnkú pọ̀ gan gbogbo àwa nípa báwo ni wọn àlẹ́ wọn amẹ́ ìfọ̀lọ́wọ́ àlùsọ́lọ́ ṣẹlẹ̀. lẹ́yìn eléyìí wọ́n tún mú àti kan wá fún wa ilé jẹ́ àdéhùn àrí ìsinmi àti kọ́ọ̀lù kọ́ọ̀lù sílẹ̀ kọ́ọ̀lù sílẹ̀ lẹ́yìn kan wá pé àmúkàtà láti wá ìmọ̀ nípa ìsìn wa ọ̀sẹ̀ ìbùkátà láti jẹ́ ẹni tí ó máa ṣe nǹkan ọ̀pọ̀ yìí tètè sí wa tètè kọ́nà dájọ́ kọ́nà dájọ́ kọ́nà dájọ́ títí tí èdè ọ̀ràn rárá gbogbo ìkẹ́ máa ti ń gbọ́ ẹ̀kẹ́ ọmọ ti ṣe wa gbogbo ìkẹ́ máa ti ń gbọ́ ẹ̀kẹ́ ọmọ ti ṣe wa nítorí kó lè bàa jẹ́ àwíjàre fún yà kó wọ́n bàa jẹ́ ìbàlẹ́jọ́ kó wọ́n kó ràn wá lọ́wọ́ lórí àti máa ti ṣàpẹẹrẹ sí wa kó ṣe ní àwíjàre fún wa kó wọ́n ṣe ní ìbàlẹ́jọ́ subhanallah wa bihamdik

kò ní ìrọ̀ kò ní ìrọ̀ ọlọ́pàá yìí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àlùkí àwọn ní ìrọ̀ tó bá jẹ́ pé ó fi iwájú kalẹ̀ ìmúlá kalẹ̀ fi kalẹ̀ ó fi iwájú kalẹ̀ ọkọ̀ méjèèjì kalẹ̀ ọkọ̀ orúkún méjèèjì kalẹ̀ ọkọ̀ àwọn àká méjèèjì kalẹ̀ ìwọ́n ńlá fi kalẹ̀ torí àwọn tó tó máa fi kẹ́yìn ṣojú òrí náà ni wọ́n gbà lérò so àfàhìn ní kíkọ yẹn nígbà tó sọ ọmọ rẹ sẹlẹ nígbà tó sọ pé omirtu an asjuda ala sab'ati a'dha àbí ala sab'ati a'dhumi àbí tọ́ka sí iwájú àti mú ẹ̀ka ó sì tọ́ka sí àtẹ́lẹwọ́ méjèèjì mẹ́ta orúnkún méjèèjì márùn àwọn ọmọ kàtẹ ẹsẹ̀ méjèèjì méjì ilé ìtura sì yí pé àgbọ́dọ̀ nípa àforíkalẹ̀ ṣe orí àwọn oríkèé méjèèjì yẹn láti jẹ ní ìjókòó lè kàn yín níjọba ti bẹ́ẹ̀ kò ní ọ̀rọ̀ náà. نعم من الأدلة الرئيسية في مالك بن سويد رضي الله عنه التجاري في ìgbàgbọ́ àlẹ́sọ̀lá àti ìrìnàjò púpọ̀ àwọn ọ̀gbọ́n ká máa gbọ́ wọn kékeré ìkọlẹ̀ ọ̀pẹ́ wà ọ̀sán gbogbo lílọ rẹ̀ gbogbo ìsókè àdéhùn yẹn ti ẹ̀sẹ̀ rẹ̀ wọn ní nàgáyé àtàwọn kíra àdéhùn yẹn ṣùgbọ́n ìyapa tó wà ó bá lórí ọ̀rọ̀ abdullahi bin umar rabi allah anhuma nínú sahih bukhari àti muslim ó ní àyẹ̀dùnmọ̀ gbọ́ sókè níbẹ̀ rẹ̀ wọn àtìgbà tó máa lọ sí rògbò àtìgbà tó máa gbórí sókè láti rògbò àtìgbà tó máa ti ṣe lọ sí rákẹ́lẹ̀ kẹta àlẹ́ bí ti ṣe bẹ́ẹ̀ nígbà tó wà bá forí kalẹ̀ fún etí ṣe bẹ́ẹ̀ níbo mi nínú ọ̀rọ̀ so òun ṣe nọ́fìlù àdéhìí máàlìkù gbàgbọ́wẹ́rẹ́ òun ṣe ìgbà láti mọ nínú òfin ibi àbẹ̀tẹ́ọ̀tù mọ̀kàndẹ́mù àmẹ́sì lẹ́jọ́ fẹsẹ̀ nǹkan rìn rẹ̀ láti síwájú láti síwájú ẹni tó ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ sọ pé bíbá rẹ̀ eléyìí ẹ̀ka tó lè lò bẹ́ẹ̀ àwọn àdéhìí méjèèjì gbọ́dọ̀ jẹ́ mọ́kẹ́kẹ́ àfihàn wọ́n gbọ́dọ̀ tó dọ́gba إمام خالد بن عمر ولا باجو حديث مالك بن الحويرث من لك عبد الله بن عمر هو من صحيحين هو من صحيحين سو انت رجع لي بعد حديث مالك بن الحويرث وناس رافض تعليمه وصف الشاطر الشاطر انت رجع رواية الثقة مخالفة لرواية من هو أوثق منه فتكون شاذ رواية أو لجنة àpò ìwáyà ní tó dúró dodo jùlọ torí ìwáyà yẹn lọ́wọ́ àṣà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòsàn àtàwọn àtẹ̀tọ̀ ṣùgbọ́n tá a máa wò dáadáa láì gbé wọn dájọ́ pé ṣùgbọ́n òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti pọ̀ jù ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ tó fọ́ ara rẹ̀ pé ìṣúná ṣe ibi láti máa gbọ́ sókè ìṣúná lè dá àpò láti máa sọ̀rọ̀ ìṣàkóso ìṣúná àwọn àgbẹ̀ ẹni tó bá ti àti kàkó rẹ. ẹjọ́ bá ti ẹnu ẹnu àtijọ́ ẹ̀ tó bá ti sọ̀rọ̀ ní ara ìdájọ́ pé yóò kọ́lé ìgbé ẹ̀dá ìlú ọ̀la tàbí tó bá ti gbé rẹ̀ lára. ẹ̀sìn ìlú ilé rẹ̀ ṣáájá tó bá fi tó bá fi àhápà yìí lára. nítorí olóògùn tẹ́lẹ̀ kan sọ láwọn òṣèré à ó ní ti pẹ̀lú pé ó kẹnu bọ náà abọ́ yọ ara kẹnu bọnú abọ yọ ahọ́n ẹni náà tó wúlò. so ẹni náà máa ń sọ̀rọ̀ lára ẹni tó fọ ni àbó mi fọ fó ní fọ ìyá tó bá ń gbé bẹ̀rẹ̀ lẹ́nu rẹ̀ ó fi bẹ̀rẹ̀ yọ ọ̀la. nítorí pé ara rẹ̀ kì í sáwọ́ kí gbá bàbá wò àbí rọ́bà so ara ti aṣọ ni àti ìdí ti dá lójú tó bá kẹnu bọ inú abọ́ ńlá fọ̀ mára rẹ àmàdéjì kan tó sọ pọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀ ara rẹ ìyàtọ̀ tó bá gbé ẹ̀gbẹ́ ń bẹ lára ajá yìí lẹ́nu ajá yìí ẹ̀gbẹ́ ló fi yí ọ̀la ẹ̀gbẹ́ lọ́pọ̀ nù tó bá ti jẹ́ pé gbé máa ń bẹ lẹ́nu rẹ̀ tó bá fẹ́ fọ́ nù eléyìí ẹ̀fún èsì nọ́mbà ti fọ́ nù tiẹ̀ mọ́ ọjọ́ ló ti bẹ̀rẹ̀ lọ́dà bá rẹ̀ nìkan tó ń fọ aṣọ rẹ̀ lórí pálá fẹnu kan lá tó ti ṣẹ́gun lẹ́nu ajá yẹn má sì lè rí kọ́ mẹ́rin wa tó bá mẹ́rin pé wọ́n ní tó bá kẹnu wa bọ́ má wàá pé aṣọ rẹ̀ dàbí àkọ́kọ́. Wọ́n ṣe ẹ̀mí má ti kọ̀ ọ́rọ̀. Ìta ẹgbẹ́ àkọ́wé ìdílé rẹ̀ níbi ìtají alẹ́ kejì. Wọ́n mọ̀ àlẹ́ ń tọ́ àlẹ́ tó rárá dáadáa. Wọ́n ti mọ̀ pé ká kó ti fún níbi pípa lọ́lẹ́ká jókòó. Àwọn ìdílé náà ẹsẹ̀ àlàáfíà bọ́ abẹ́ ìtọ̀tún láti nira lára kò sí tó burú kò sí tó burú nítorí pé làwọn ọ̀rọ̀ wọn làwọn ọ̀rọ̀ wọn wà nira wọn lára sọ èèyàn máa wo ipò tó ń wà bọ́ọ̀lù ti lè fà nira sí bọ́ọ̀lù ti lè fà nira. Ẹjọ́ bíbélì ti sùn yóò èèyàn lọ́wọ́ àwọn tí àwọn ìṣúra àti ẹ̀ka àwọn ayé àti ìṣúra àti ẹ̀ka ti láti torí àwọn ìmáàmù tó máa ń ṣe àwọn òbí. Ẹ̀sùn tó ń lọ́ta, àwọn tẹ̀ bá ti di ìkọ̀kọ̀. Èdè kíkẹ́ ẹ̀sùn tó ti ti dà. Iná ní kí gbogbo tí bá ti ka ọ̀pọ̀ hàn débi ayé sẹ́jà tẹ̀ bá ti lè forí kalẹ̀. Ìbànújẹ́ ńlá ni fún ọ̀ṣẹ̀fọ̀. Ìbànújẹ́ ńlá ni fún ọ̀ṣẹ̀fọ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀tọ́ ká máa máa máa kà ọ̀tọ́ ká máa máa máa kà ní ẹ̀rọ kókó ló pa àwọn èèyàn wọn ọ̀ràn nípa gbogbo nǹkan wọn ọ̀ràn nípa gbogbo nǹkan wọn gẹ́gẹ́ bí ẹni tí ń béèrè pé ìmọ̀mù àwọn ó fi dúró fún òṣèlú ìlú sàwọ̀ àti ẹni tó ti ká kí ó débi ayé ló ti forí kalẹ̀ ìmọ̀mù tó wá padà sí dúró wọn á retí pé nígbà tá ìmọ̀mù òfin lẹ́yìn ìṣòro adáwà ara rẹ̀ lẹ́yìn ìṣòro ẹ̀sán ayé fún àwọn ẹ̀yìn kò yé wọn lẹ́yìn náà wọ́n ẹgbẹ́ sì máa ti yé wọn náà dà kókó sì kọ́ wọn ká ẹ̀sùn sẹ́dá torí kíni. sọ àmọ́ kìí ṣe ọ̀ràn yẹn kó orí kan yẹn gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ ìwà ọ̀hánú ti ti ká ẹ̀sùn sẹ́dá lórí mẹ́mbà ọkùnrin kan lẹ̀ ó tún kàńgà mi kò kan lẹ̀ ó sì ti bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà sọ́nà bẹ́ẹ̀ lọ pé bẹ́ẹ̀ sọ́nà tó bá ṣe kò ṣe ọgbà lára tó bá ṣe ọ̀bẹ̀ tẹ̀ náà. ìjókòó mẹ́ta rẹ̀ kò sí wàhálà ìṣòro àṣìlọ́ ọ̀nà ṣe títí tó fi débi sí sálámà tiẹ̀. sálámà tiẹ̀ ó yàtọ̀ sí sálámà ìmáà. ìwọ pẹ́ kó tó ṣe jókòó mẹ́rin lójó ní ọ̀nà magreth bíkọ́ báyìí máa ń lórí àtàyà alákọ̀ọ́kọ́ òjókòó àwọn tó àtàyà ẹlẹ́kejì òjókòó ìgbà tí lè máa ń sálámà kan ti di òkúrátà ti ẹlẹ́kejì òjókòó òtún ti di òkúrátà ẹlẹ́kẹrin òjókòó àtàyà mẹ́rin tó sọ̀rọ̀ àti mọ̀tò eléyìí làtàyà tó lè pọ̀ jù náà tọba ti rẹ lé ẹgbẹ́ kó jókòó tó ọmọ jókòó yẹn wọn máa jókòó ìṣirà ní ìjókòó tẹni tó fi àwọn ìpìlẹ̀ tó jẹ ní àlàáfíà títí tó gba ẹsẹ̀ ìfẹ́ sálámù. dáadáa dáadáa súnà súnà lẹ́nu sọ̀rọ̀ wá lẹ́nu súnà lọ́ka fi bàtà kẹrọ lókun ìgbà tó o bá ti fi bàtà rẹ kú bẹ̀ tó o pẹ́ o lè fi bàtà kẹrọ. láwọn àwọn òbò lọ fún bàtà bàtà tó fi jẹun nítorí pé ọ̀gbọ́rọ̀ yóòdà kò sí àyè fún ọ nínú ìṣẹ̀lẹ̀ aláṣọ fara ní àwọn èèyàn tí wọ́n á kó bàtà eré tí yóò tó fi wọ́ títí ká tó fi mú iPad tó fi fi kó gbogbo kọ̀tọ̀kọ́tọ̀ ọwọ́ àti ọ̀rọ̀ kíláàsì ọwọ́ àti tẹnumẹ́lẹ̀ ọkà òkùnrin ọ̀pọ̀ yìí wà ọkà òkùnrin tó fẹ́ sìn ẹ̀rẹ́ ti súnà ètò súnà wípé wọn á ní pé olùdíbàtà torí ẹ̀ nígbà tá a yẹ ti darí kí wọ́n ń tẹ́ ní ọ̀gbọ́n mọ́tíláṣí àdóṣọlá àti mọ́tòsí ìgbàfẹ́ bẹ̀rẹ̀ ní mọ́tíláṣí àdóṣọlá àti ìpẹ́ ní àtòkúta ọ̀rọ̀kọ́ yé àwọn agbébá tẹ̀lé ìlú wa náà ń bọ̀ ló gbé gbà ìbórí ìlú náà ló gbé gbà ìlú náà ló tún ti dúró kò sí wàhálà bọ̀dé ní ìdílé mọ́tíláṣí ti wà lórí ìlú àtòsí tó burú kó tó máa wọ bàtẹ́ lé rẹ ká mọ́ òwe wa bàtà tuntun tí ò léwu kú nínú tí ò ní lọ kọ́ wa wọ̀ kó tó sí sáfù sí wàhálà lè jẹ lọ. Oge tó bá wọ̀ tó bá ti dé padà tó lè máa ka fún àyè lọ kó tó rògbò tó bá ti dé padà lè lọ kó lè tẹ̀lé. nínú ìjọ ìṣàlẹ̀ fún alẹ́ ìgbà tó dé láti ẹ̀kọ́ wọn tó bá ti lè rí òkú ìlú òkúta. kò sí ilé tẹ́ ẹ̀ bá fi ìgbé abàtà àti ta wọ́n tó wọn máa ti ọdún agbẹ̀dọ̀ ikú òkúta wẹ́wẹ́ wà láti àtẹ̀fẹ̀ àtẹ̀fẹ̀ àwọn eruku lọ́kùn sókùtà wọn bá tọ̀ sí sọ̀tẹ́ àlè fi bàtà gáàpù lè lè àpà wẹ́wẹ́ ọlọ́ kò ní kò ní wọ́n rò kú rẹ̀ ó forí kalẹ̀ rẹ̀ láti ẹ̀kọ́ ọkọ̀ bàtà rẹ̀ sí wa. ìlẹ̀lẹ́ pé ìsìlámù náà sọ fún ọmọ ọmọ bẹ̀rẹ̀ rẹ̀ o. sọ̀rọ̀ nípa orí ìkàlù ṣíbí bàtà ọ̀tọ̀ nínú súnà káwọn ẹ̀ṣọ́ àti tàwọn àjọ. ìjọ ìkáwọn kó bàtà wa tọ̀ àti níwọ̀ ààrẹ ẹ̀rẹ́ méjèèjì. ọ̀pọ̀ yìí wà pẹ̀lú káwọn tí wọ́n wà bàtà fi sútúrà pékin. ààrẹ ẹ̀rẹ́ ló kù sí báwọn bá ń lọ títí kí ọ̀nà náà wọ́n ti wọ̀ ọ́ aṣọ máa ti ń rùn náà, tí bá mi ò fún náà, tí bá wọ̀ fẹ́ máa wọ̀. Ní ọ̀dọ́ létí, èèyàn tó lé, ló wọ́n á ti gbà wọ́n. Ní ẹ̀sìn bá ti rùn, lẹ́yìn náà tí ọ̀bá lókè.

ní ìsìn ẹni lásán méjì láyé ẹnì kan sì ní màtó méjì nìyẹn fi àwọn alátòjú bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yẹ́ ti wọ̀ ká ní àṣà ọmọ ọ̀rọ̀ àwọ̀ ọmọ tó wọn àti ọ̀nà àti ń dọ̀tí bọ̀ ó sì mọ̀ kékeré lọ́wọ́ ó sì máa wọ ìkejì èyí náà ti yọ ọ̀fọ̀ tó láti fọ ìgbà wọ̀nyẹn ó sì máa bó náà yìí tó náà láti dọ̀tí báyìí ó gbé ìjọ ọ̀sìnkọ̀ tẹ́lẹ̀ wọ̀ ó tún kọ ilé yìí wọ́n fi mú sílẹ̀ ayé yìí ò le náà ti kọ́ bọ́ọ̀dù mẹ́ẹ̀ẹ́dógún asọ́ka kékeré torí ẹ̀ tí ìta ò bá ti ń dọ̀tí àpọ̀ nítorí pé fún àlàáfíà wa tó bá fi pẹ́ lára ànígbàdùn ànígbàdùn tó bá ń gbà mí ti bá bọ́ tó bá fẹ́ gbé wọ̀ ó lè jẹ́ pọ̀ mọ́ sí kọ́lá tó ti kọ́ ń wẹ̀ lójoojúmọ́ àti ìrẹsẹ̀ àti ìrìnà kárọ̀tì tọ́kùn àwọn ọ̀gbọ́dọ̀ ní ẹ̀rọ àbálàfíà torí ẹ̀ ní ọmọ àpá aṣọ rẹ̀ síra rẹ̀ tó bá rẹ̀ tó tó tó tó bá rẹ̀ alábìbí bọ̀ ni ẹ̀yẹ́ wò ni pé jàlábí àkànná náà wọ̀ ká gbogbo kí lọ́kàn kí lọ́kàn ṣe lè jẹ́ oṣù. kí ló dé lẹ́yìn oṣù àlà? tó bá tẹ̀lé kẹ́yìn oṣù ìkànnì kẹ́yìn pé àmọ́ dájú kẹ́yìn máa rí ìkànnì pa ó kéré jù mọ́kìlá rẹ̀ ní oge wá. Ògbélé àti sàlàyé rẹ̀ àti sàlàyé rẹ̀ ní kó tutù wà. Torí ẹnu tíra yìí náà láti sàlàyé rẹ̀ sàlàyé rẹ̀ kò tún wá ká tó máa dáhùn rẹ̀ wá. Ẹni tó wà ń bẹ̀ kọ́sọ̀ fẹ́rẹ̀ tó sùn mẹ́. Aṣọ tí wọ́n á fẹ́ máa bọ̀ ìwà àlà ìwà àtọ̀tẹ̀tẹ̀ lọ rẹ̀ gbàgbà ìwà ìwà ìṣìkẹ̀ rẹ̀. Kí ló dé tẹ̀ máa béèrè béèrè ọ̀gá náà? Wọ́n yẹ kí pọ́ọ̀kì kan nílẹ̀ mọ́ àwọn afá àtọ̀tẹ̀ láti àbára rẹ̀ ẹ̀sùn pàbọ̀ náà ẹ̀ pàbọ̀ náà lẹ́ẹ̀dì bí. Nígbà tó ti gbọ́ láti dá abẹ́ mi kẹ́yẹ ń parí mọ́ ayé kó lórí rẹ̀ náà. أشهد أن لا إله إلا أنت الله